meu látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlẹ̀ lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ń kí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà yẹn muhammadu buhari kú oríire ti ọmọ ọmọ rẹ̀ èyí tó ṣe ìgbéyàwó lọ́dún tó kọjá tọ́lọ́run sì tún fi ọmọ tuntun jòjòló ta ìdílé náà lọ́rẹ ní kò pẹ́ kò pẹ́ yìí tí àwọn ènìyàn náà sì ń fi àdúrà ránṣẹ́ wípé ọmọ náà á lọ́wọ́ re lẹ́yìn o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlú mọ̀kórí ayélujára yẹn aisha yusuf ló lo ìtàkùn ayélujára rẹ̀ lá láti sọ̀rọ̀ sí àwọn ìyàwó ilé tí wọ́n máa lọ na àlè ọkọ wọn ó ní ohun tó burú pátápátá òun ni eléyìí wípé inú òun bàjẹ́ nígbà tí òun rí fọ́nrán fídíò kan tí arábìnrin kan fi sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń na àlè ọkọ rẹ̀ ó wá gba gbogbo àwọn obìnrin tí wọ́n máa ń yan ọkọ lọ́kọ lálẹ́ náà nímọ̀ràn wípé kí àwọn gan gbáradì nítorí kì í ṣe ẹ̀bi wọn ọkọ wọn ló ṣojú kòkòrò wá ó ní ọwọ́ tí ìyàwó ilé náà bá gbé ni káwọn náà bá gbé tó bá gbọ́wọ́ líle káwọn náà gbọ́wọ́ líle tó bá gbọ́wọ́ tó gbọ́wọ́ lọ́wọ́ tó rọ̀ Aisha Yusuf ló sọ ilé ìdí mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ àwọn ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Glorious Twins àti màmá wọn ni wọ́n lo ìtàkùn ayélujára wọn láti kí olórin ẹ̀mí Ṣọlá Allyson kú ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ṣe kọjá tí wọ́n sì sọ nínú fọ́nrán fídíò náà wípé Kẹ́hìndé nífẹ̀ẹ́ Ṣọlá Allyson tó sì máa ń wò bí àwòkọ́ṣe tí Táíwò náà sì nífẹ̀ẹ́ Tọ́pẹ́ Àlàbí tó máa ń wò bí àwòkọ́ṣe wọ́n ní àwọn fẹ́ kí wọ́n rí fọ́nrán fídíò yìí nítorí gbogbo ìgbà táwọn bá fẹ́ rí wọn pàbó ló ń já sí léyìí tó sì ń wọn àwọn ọmọ náà láti rí àwọn tí wọ́n ń kọrin tí wọ́n sì nífẹ̀ẹ́ yìí ẹ jẹ́ ká wò díẹ̀ níbẹ̀. Our mommy Shola Lindsay will celebrate you. We celebrated your birthday this month too. We celebrate you ma. We celebrate Kenny's mentor. Kenny's mentor Shola Lindsay. Ma. Kenny is willing to meet you, ma. She wants to meet you at all costs. She has been disturbing me pé mọ́mí ẹ jọ̀ọ́ báwo mo ṣe lè meet mentor mi. Taiwo wants to meet Mama Tope Alabi. Kende wants to meet <laughs> Shola Alisi. And we are trusting God on this ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀kan lára olùkópa ẹ̀gbọ́n àgbà Big Brother Naija tọdún yìí èyí tó jáwé olúborí ìyẹn Fina ni wọ́n fún ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun tí àwọn ènìyàn náà sì ń kí kú oríire ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlú mọ̀ọ́kọ́ ṣeré Ibrahim Chatta ló fi ẹ̀mí ìmoore hàn látàrí fọ́nrán fídíò èyí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ nípa ẹ̀bùn ọjọ́ ìbí tó ti ń gbà ọ̀kan lára àwọn olólùfẹ́ òṣèré náà ló fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣe ẹ̀bùn ọjọ́ ìbí fún tí ó sì jẹ́ wípé arákùnrin ọ̀hún ṣàfihàn ẹ̀bùn náà tí ó sì bẹ̀rẹ̀ sí ní fi àdúrà ránṣẹ́ sí ẹni tó fi ránṣẹ́ sí wípé ọlọ́run á máa bù sápò rẹ̀. gift tí mo get in day. ah him and say hello him and say hello okay this is my um, the first gift tí mo gbà fún birthday my birthday is in um, I mean this time I'll be I'll be my age on the fourteenth of October ọdún tá a wà yìí ọmọ kékeré ara mi ni me, I'll be thirty five. So what for me in gift to buy? This is my first gift, and um, Uh, ọlọ́mẹni tó fún mi ní gift ọlọ́run adé san ẹni náà lẹ́sàn-án. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn gbajúgbajà dókítà ìfẹ́ orí ayélujára ìyẹn Joro Olúmọ̀fin ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ ohun tí ó máa ń fà á tí ọ̀pọ̀ àwọn omidan máa ń fẹ́ lọ fẹ́ àwọn àgbàlagbà gẹ́gẹ́ bí ọkọ tí wọ́n máa ń fi ọ̀dọ̀ ẹgbẹ́ wọn sílẹ̀ ó ní ohun tó fà á ni wípé àwọn ọ̀dọ́ mi wọn kò mọ̀ ju kí wọ́n máa lọ sílé ijó kí wọ́n máa yáwó lọ́wọ́ àfẹ́sọ́nà wọn tàbí ìyàwó wọn ó ní àmọ́ o àwọn àgbàlagbà tí wọ́n ń fẹ́ yìí ó ní wọ́n ń tọ́jú wọn wọ́n máa ń bá àwọn ọmọge náà ro ọjọ́ iwájú wọn tí wọ́n sì máa ń rí dájú wípé gbogbo ohun tí wọ́n nílò pátápátá ni àwọn ń pèsè fún wọn ó ní wọ́n máa ń fìfẹ́ hàn sí wọn gidigidi wọ́n sì máa ń ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó ìgbà míì gan wà tó jẹ́ wípé àwọn àgbàlagbà yìí ni wọ́n máa ń rán àwọn ọmọge míì lọ sí òkè òkun láti lọ ṣe ìgbádùn ara wọn ó ní ohun tó fa gọgọ lélẹ́yìí tí ọ̀pọ̀ àwọn ọmọge máa lọ fi ń fẹ́ ẹni tí ó ti níyàwó sílé ju ẹni tí kò tí fẹ́yàwó rárá ara lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà olórin ẹ̀mí adéyínká aláṣeyọrí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí àwọn ìbejì olórin ẹ̀mí ọ̀làdọ̀sùn twins kú ayẹyẹ ọjọ́ ìbí èyí tí wọ́n ṣe lánàá òde òní tí ó sì súre fún ọ wípé wọ́n á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé nínú owó ọlá àti àìkú baálé ọ̀rọ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà òṣèré fẹ́mi adébáyọ̀ ló fi fọ́nrán fídíò apanilẹ́rìn kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tó ti ṣàfihàn ayọ̀ Ajéwọlé tí àwọn ènìyàn mọ̀ sí wòlíì àgbà tí wòlíì àgbà àti Fẹ́mi Adébáyọ̀ ti ń ṣàwàdà tí wọ́n sì ń kí T-Pumpy kú oríire ti ọ́fíìsì tuntun èyí tó ṣí ní ìlú Ìlọrin. Ladies and gentlemen, what's good? Guess who? Guess who? Guess who? Guess who I have here? And you are getting hundred thousand from this person. From this person, báwo? <laughs> It's me, it's me. <laughs> ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká olórin Timi Dakolo ló ṣàfihàn àṣìṣe tó rí nínú ìwé kíkà àwọn ọmọ iléèwé àkọ́bẹ̀rẹ̀ ó ní ibi tí ìṣòro wa ti bẹ̀rẹ̀ ní eléyìí wípé báwo ni àwọn olùkọ́ ṣe máa rírú àṣìṣe báyìí tí wọ́n sì máa mójú kúrò ó ní ohun tó yẹ kí wọ́n pe ẹni tí ó ṣe ìwé náà kí wọ́n sì pè lẹ́jọ́ òun ni eléyìí báwo ni wọ́n ṣe máa ya ọkùnrin tí wọ́n máa sọ wípé orí ni tó máa jẹ́ wípé nígbà tí wọ́n wá fẹ́ ṣàfihàn ohun tí orí jẹ́ ó wá jẹ́ àwòrán obìnrin t tí ó gbé kan rù sórí ni wọ́n ṣàfihàn rẹ̀ ó ní eléyìí kò bójúmu rárá o wípé ibi tí ìṣòro wa gangan ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn ó wá gba gbogbo àwọn iléèwé àkọ́bẹ̀rẹ̀ náà nímọ̀ràn wípé kí wọ́n tara ṣàṣà kí wọ́n lọ ṣàkíyèsí eléyìí wípé tí wọ́n bá rí eléyìí nínú ìwé àwọn ọmọ kí wọ́n tètè ya ṣe àtúnṣe sí i kó tó di wípé àwọn ọmọ náà bẹ̀rẹ̀ sí ní kọ ìkọkúkọ nínú ìdánwò wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlú mọ̀ọ́kọ́ orí ayélujára Bísí Álímì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn tí wọ́n wọ́n ní àrùn kògbóògùn hiv nímọ̀ràn wípé kò sí àdúrà tàbí àwẹ̀ tí wọ́n lè gbà tó lè mú kí àrùn náà fi àgọ́ ara wọn sílẹ̀ ó ní ohun tí wọ́n lè ṣe ni wípé kí wọ́n rí dájú wípé wọ́n ń lo oògùn wọn ní gbogbo ìgbà kí wọ́n sì máa para wọn lẹ́rìn kí wọ́n máa dúró ní àwùjọ ibi tí wọ́n ti ń rẹ́rìn tí wọ́n ti ń ṣàwàdà kí wọ́n má ronú rárá kí wọ́n sì máa gbé ìgbé ayé ayọ̀ nítorí wípé òun gan wà lára àwọn tí wọ́n ní irú àrùn báyìí ohun tó sì ràn òun lọ́wọ́ ni òun sọ síta yìí. ó ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlẹ̀ lórúkọ tèmi ó dàbọ̀.